mami. ẹ jẹ́ mọ fún ẹ ìwọ ló máa kọ́ mi ṣàkóyè òjá. ẹ lẹ́ kalẹ̀ o. ẹ má bínú o ọmọkùnrin la mú ní títì mẹ́yìn ó wá ní bíbá ìní òun gbé. ẹ mami bi a ṣe ń bọ̀ a ní flat tire nǹkan tó fà á nìyẹn tí mo ṣe pẹ́ kí n tó wọ̀lú pé mọ́tò dẹ̀ ṣe já wa sí motor park mo ò bike tabi, taxi kankan ẹsẹ̀ ni mo fi rìn láti motor park títí wọ street mo wá ṣe ń bọ̀ làwọn wá sọ pé àwọn ò mọ̀ mí kiri kan bá mú mi ní mo lè mu náà èmi tó yẹ pé báyìí ni mò ń gbé so hàn wá gbà ni mo fi ní kọ́ wa mọ màmí. ẹ jọ̀ọ́ ló sọ fún yín pé òun béèrè àbí ṣé ìṣepò òṣìlẹ̀ yà. come on ṣé gbọ́. mami ṣe ẹ mọ nǹkan tí wọ́n sọ ṣá a ní. ẹ má bá wọn ṣeré o ẹ sọ tó tọ́ fún. Ah, ah. ẹ wo ẹ má wo obìnrin mi ò mọ rí o. mami ẹ. Eh, nǹkan burúkú lẹ fi ṣeré yìí o ẹ jẹ́ káwọn pípì mọ̀ pé ẹ̀yin ni ẹbí mi náà. ẹ gbà mí mi ò mọ ọmọ mi mọ ọmọkùnrin rí. ẹ ẹ gbà mí o. àbú ẹ̀ ládàá lórí mami ẹjọ ẹjọ ẹjọ ẹjọ tó lọ ẹ má mọ ọ dàpara. ìbọn àdá ẹjọ tó lọ lọ ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé ẹ̀yin lẹ bí mi. bobi ìwọ ló pélé àti smart wa láti fi tí yẹ ẹsì táwa ti wá ń ta yìí inú atẹ́gùn burúkú burúkú burúkú àti dànjọ́nù ń dé ẹ wò ó gan ọdún mọ́ lélẹ́yìí o ẹ yẹ máa mú lọ́kẹ́ lọ padà nù mí ò mọ rí o ẹ lọ pa ẹ lọ pa ẹ lọ pa mi ò mọ rí o. mami mani ọtọjú olè rí ah, ara àbújá ìpè. ilé wa nílé iṣẹ́ ilé wa. can you imagine daddy kí wọ́n lọ pa mí dànù ìyá tó dẹ̀jẹ̀ sí mi lójú tó bí mi ah, ẹ sà ká má parọ́ ká má ṣe kí nìyẹn ti pọ̀ jù ó ti pọ̀ jù daddy. Ah, báyọ̀ báyọ̀ ẹ wá ń gbò lálàá kó o kara mọ́ àlá báyìí. dadi ẹ ẹ má rò pé bóyá àlá àlá kọ́ lélẹ̀ sà ẹ sà ẹ kó wọ́n ní ẹ̀ṣẹ̀ kì í dédé ṣẹ. nǹkan tí màmí ṣe lójú ayé ni mo fi lálàá yẹn ẹ sà àjẹké lánàá ọmọ kú lẹ́nu gbogbo wa láti mọ̀ pé àjẹ tó ké lánàá yẹn òun ló pa ọmọ tó kú lẹ́nu ẹ sà màmí yìí ṣe gbogbo orú àwọn wàbá yìí wọ́n ṣe sí mi níbi ìjẹta mo mọ̀ nǹkan tí mo sọ o bọ́lá sá. Báyọ̀. Dádì. Wà. Báyọ̀. Mo mú dání lóhùn Daddy. Che? o ti rí ẹnìkan yìí pé ẹni bí ẹ ìkọ́ bí ẹ ọ̀tọ̀ rẹ̀ ìyá ìbí ẹ? Dádì nǹkan tó kù tí mo expect sí ni ẹ kíkọ rẹ èèyàn kan sọ fún mi sí pé ìyá ẹ̀kọ́ nìyẹn ó tán. ẹnu ń pẹ́ níyà rẹ̀ ṣe nǹkan tọ́ ẹ dàgbà. tó nǹkan tọ́ ẹ. àwọn ni. kò rè é títí òbí gùn tó yìí ẹ lòmùrán ẹni. àwọn ọ̀nà ṣe gbogbo yẹn dáadé. Báyọ̀ sórí kò yí ẹ. ó pọ̀ ju yí ẹ lọ. Báyọ̀ á dánwò á dánwò ìyá rẹ rẹ ìyá rẹ kó yá àtọ́jú ìyá rẹ sórí ẹrù mi ẹrù mi kí n bá fi kéko lànà tiẹ̀ má jẹ́ nítorí ẹrù mi ń súnmẹ́ẹ̀lì àmọ́ bí n bá fi sọ̀rọ̀ ẹ ṣáájú ọ̀rọ̀ ìwọ kó gba ọ̀rọ̀ ẹ̀. ìwọ̀nba òye mo fi ń yí èyí mo fẹ́ kó má fi kálá àkàyèdè nítorí bí mo ti ń wo èyí mo ti rí i pé olóyè ọmọkùnrin ẹ ìwọ ò tún máa kúrò lé má dánwò má dánwò bó bá kúrò lé ìyá ọjọ́ ọ̀la ni ó hm, òun ṣe ń rìn kàn yìí kò bójú mu ó yẹ kó o má ṣe é àmọ́ ò ń ṣe é ṣé ò ń pray. ah dada mo máa pray. ìwọ ń pray. bẹ́ẹ̀ni sá. òǹkà psalm twenty three. twenty three nù. ṣe tán ó dẹ́ pé ò ń pray. O pray. bó bá ń ka psalm twenty three. Ah! psalm twenty three ó ní olúwa ni olùṣọ́ àgùntàn mi. olúwa ni olùṣọ́ àgùntàn mi. èmi kì yóò ṣe aláìní. èmi kì yóò ṣe aláìní. ó mú mi dùbúlẹ̀ nínú pápá oko tútù. ó mi lára. báwo ni mò ń gbọ́ nǹkan tó ń sọ lọ lẹ́yìn. kò tí mò ń sọ fún ẹ ni pé ṣé o pé bá a ṣe wà yìí big girl ni wá àti ìṣọmọdé mọ́ mi ì lè fàfẹ́ ẹni tí ò lówó lọ́wọ́ kí ni mo fẹ́ fẹ́ ẹni tí ò lówó lọ́wọ́ ṣe mẹ́kà tó mọ roro àwọn òṣìṣẹ́ bẹ́ẹ̀ ni ò mọ́wọ́ dúró báwo ló ṣe máa bìlí pé èmi bí mo ṣe wà yìí mẹ́kà ṣó fẹ́ kọ́kọ́ ṣì ràn mí ni sórí téèyàn bá ti jó kò sí nǹkan méjì tó fi kọ́ni fẹ́ olùkọ́ ni ádìdẹ̀ ló lè fi ṣoríire kò yẹ nǹkan tí mo sọ olóríire ń bí ló máa padà àwọn olóríire tí ò bá ṣe kinní o bó lòṣì ó lòṣì ó lè máa expect kí irú wa a lè fólòṣì kò dé dá kó máa sọ pé kékeré ah, èmi ò lè ṣe mo sọ́ọ̀rì mi lè fólòṣì ó ti tó ó ti tó júmi <coughs> wo má jẹ́ ká máa ranjú mọ́ o gbogbo nǹkan láyé yìí àwọn bàbá olówó ni mo fẹ́ fẹ́ téèyàn kan bá ṣúgà mi lè téèyàn kan bá ṣúgà jáde kan mò ń wá kiri àgbá mi èèyàn máa ń tẹ́bọ̀n bẹ́ẹ̀ ni o tó bá fẹ́yàn bọ̀ tó ò ní nǹkan kan tẹ́ bá jọ ń ọ̀rọ̀ tẹ́ ń bá lọ tọ́lọ́run á ṣe tọ́lọ́run á gbégbó ẹ̀dí tẹ́ni ẹ wà òkè ó máa tóbi gan ló máa ṣètẹ̀ gan tó bá tẹ̀fẹ́ ṣòṣì wá lè máa ṣèrègùn lé lórí ọlọ́run mú wọn kan bẹ́ẹ̀ o. wo èèyàn gbọ́dọ̀ wá calm down pẹ̀lú ọkùnrin gbogbo kọ́kọ́ ni owó yẹ kó understand. ẹ ẹ dùnà ṣé mọ́mísì tiẹ̀ ló máa ń pàtàn fún ẹni pé kéèyàn máa bọ́kùnrin jìṣẹ́ tó bá bọ́kùnrin jìṣẹ́ wo jẹ́ kí n analyse everything fún ọjọ́ levels ẹ̀ change tí level ẹ̀ bá dẹ̀ ti. ẹgbẹ́ lò ní mọ̀ ṣe mọ́ fọtọkùnrin tó bá ti lówó lọ́wọ́ wàá jẹ́ ètò fẹ́ tó bá bẹ̀rẹ̀ olórí burúkú àtúmọ̀ lówó mi. ọ ò fọ́nù máa ń jẹ́ kó máa máa fojú burúkú wọn wá skul gan àwọn gẹ́rù yẹn máa ń da àwọn big girl òṣì ló ń ṣe kiri skul tó bá ní babaláyé ló ń bá kiri àrísító kínní kan máa ń jẹ́ kó máa fojú yẹn wò wá ọ̀dọ́ rẹ̀ ti sùn mí. iṣẹ́ máa wọ̀ ni. ìwé ló ti mọ̀ mi ò sórí by the time tẹ́ máa bọ́kùnrin jìyà tó tó mi bá dé ọkọ mi máa wọ̀ lówó èmi káwọn máa wọ̀ lówó ni. ẹ ló ọkọ mi. ẹ ló mọ mi. báwo ni níbo ló wà báyìí. mọ mi mo wà lọ́dọ̀ Bọ́lá ọ̀rẹ́ mi. ẹbọ ilẹ̀ ti ṣù náà ó wá gbọ́ owó ẹ̀ ni. mo mi mo mi lò tí ì ṣù ẹ wò ó dàbí mo ní nǹkan tó pọ̀ tí mo ṣe lọ́dọ̀ Bọ́lá ni assignment kan ni. ẹ ò wálé ló ń sọ yẹn mọ́mì ẹ wò mí rò pé màá wálé bọ̀ ẹ jẹ́ kí n pè yín the next thirty minutes kí n fi conclude bí àmọ́ wálé àbí mi ò wálé. ok anyway ṣàfikọ́jú sí tẹ̀ ń ṣe lọ́hùn ọlọ́run á fún yín mọ́. love you mommy. love you too my baby mama expect call ẹ̀ ṣó ti gbọ́. kiss. all right. ojú mi kan náà bá sọ̀rọ̀ yìí. ṣé ó dágbére fún tẹ́lẹ̀ pé òun ni wálé mi. sọ fún mi ó ṣàgbọ́gbà tí mo bá sọ̀rọ̀ ó dẹ̀ ṣàlàyé ibi tó wà fún mi ṣé kí wá yọgi lọ bá ń bẹ̀. Ah, ah, àmì báwo lẹ́nu ṣe máa bílí ojú mi ah, nǹkan tó sọ fún mi rẹ̀ ti gbà ọmọbìnrin kò tí ì wọlé ní aago ìwà ń parọ́ fún yín pé òun kàwé kan yẹn náà dẹ̀ bílí bẹ́ẹ̀. Débáyọ̀ ó tu ẹ̀ o kò já kan lẹ́yìn ọ̀ràn ọmọ mi o àkílódé mi ṣáà pè àbí wọ́n mo pè ni ó bẹ́ẹ̀ kò já ah èwo logun máṣu máa sọ ìwọ ṣàkàn mo pè ibọ wọn mi mo pè ṣọ́ ààrẹ gidi o tó o bá rí nǹkan ṣe ó bẹ̀rẹ̀ kó máa wo television tó o bá dé wo television kò kọjá sí ara ẹ̀ kò lọ sùn ah ti ẹ pọ̀ jù ah ló ṣe ẹ́ rí gan-an. Ah. Hmm, hmm, ẹkùn ọkọ òkè bó lẹ ń lọ tẹ bá kùn mí ṣé nǹkan tí ìwọ múra lé fún kan nìyẹn. kí ni níbo ló sọ. ṣé o gbọ́ pé kejì ń ṣe pàtì mi ọ̀wọ́ ẹ̀. Ah! Ah! yóò ló fẹ́ ṣe lé ìdá yóò ló fẹ́ jáwọ́ nù ẹ̀ ṣe fi mí lẹ̀. bọ̀bọ̀ mi ni ẹ̀ lóòótọ́ ṣá òun náà ń lọ fún president. ẹ kó máa bọ̀ ṣèbí lórí burúkú ara ẹ̀ bàbá ẹ̀ ló kọ́kọ́ rú lò wá ń jọ sí i kí ni ààbò nǹkan tí bàbá ẹ̀ ṣe fún wa ẹ̀gbọ́n ẹ̀ náà tún bọ́ síbẹ̀ <laughs> òun ló wá kàn báyà bẹ́ẹ̀ ṣe búrí burúkú tó kó bá wa náà lọ máa kó bá a lọ apó tí wọn nìkan lọmọ kò jẹ ní da fún gbogbo nǹkan dẹ nípa ti ṣe kọ ní lọ́nà gbégbà. kí ló dé sórí jẹ́ kí n sọ akẹ́kọ̀ọ́ fún ẹ àwọn kọ́kọ́ máa wà tí òye wa ń lu yìí o àwọn gọ́gọ́ ń kó bára wa. Ah, kí ló dé o rà mọ́ ni ẹjọ́ ló fẹ́ rù. bọ́ọ̀ tó fi máa fi èpè lé ẹni tó sọ pé òun fẹ́ lọ fún president o ti ń fi èpè sí o ti ń pè lólórí burúkú o ti ń pè ní wèrè ẹ sọ fún mi tẹ́lẹ̀ bá wá débẹ̀ kójó lórí rẹ tẹ́lẹ̀ tí èpè ti pọ̀ lórí ẹ báwo ló ṣe rò kó fẹ́ perform ìwà orí burúkú náà ló máa wù náà ẹ jẹ́ kí a máa fàdúrà àwọn èèyàn wa lọ́wọ́ ìwọ gbogbo àwọn countries tó kù yẹn wọ́n ń fàdúrà àwọn orílẹ̀-èdè wọn lọ́wọ́ ni tí ìbá ṣe pé a ò ní tìjú ká má lè celebrate hundred hours tí náà fi dúró kò ṣeé ṣe àìmọye ìlú tí wọ́n ti celebrate hundred years ọ̀rọ̀ yẹn dàbí ọ̀rọ̀ ẹni tí wọ́n kọ́ ń kà àbí kò yẹ kó ràn wá kó wá jókòó kó wá wu ìwà ìka yẹn o mọ̀ pé ìwà ìka tó fẹ́ wu ìka tó fẹ́ wù gbọ́gbọ́ ti wà náà tẹ́lẹ̀ ṣòro jẹ́ nsọ̀kan fún yẹn àwọn kọ́ńtì tó ń pè fún wọn ó ní impact tí wọn tó ń gbé ṣe nílé ayé wọn wọn fún wọn ní eh, child support um, disability benefit wa mo ò ṣe ní gbàdúrà fún lumi. ẹ jẹ́ ká bàbá àdúrà ràn án lọ́wọ́. Eh. Ah! <laughs> wo gé gé ó dáná ògùn sọfẹ òun ti dáràn àti pàdé ara wa wò wọ́n tún mọ̀tò màá nù ẹ̀bí kò kú wọ́n tún mọ̀tò àtúbò bolẹ̀ wọ́n tún mọ̀tò màmá nù ẹ màmá nù ẹ ní sórí iwájú ẹ sórí sórí ó dọ́gba dọ́gba ẹsẹ̀ mikẹ papọ̀ náà kan náà sórí ó bá láàkì lókè wọ́n mi nù ẹ màmá nù ẹ ní màmá nù màmá nù ẹ. ó sì máa fi ara balẹ̀. off ball bó ṣe ń ro yìí sórí ohun ti ninety minutes ohun tó bá ti wà over then we know the winner. ó ṣọ́ fún mi ni ṣé ṣọ́ fún ẹ ó rẹ̀ ń sọ bíi pé wọ́n lọ́ máa gbé sórí fíìdì wọ́n lọ́ máa gbá bọ̀. sórí lóòótọ́ èmi ò mọ̀ nípa fúbọ̀ dáadáa. Ah, bọ̀ tí wọ́n bá díẹ̀ díẹ̀ tí mo mọ̀ náà. ẹ jẹ́ kí n kàn bá yín dá sí kó lajà lọ ó ti tó ẹ̀mí lo tí òun ti nà ẹ̀. Ah, pẹ̀lú fluke tara sẹ kàkà bí ẹ̀mejì ṣá. Mm, mm, mm. ẹ̀mẹ́ta ẹ̀mẹ́ta wẹ̀rẹ̀ ẹ̀mẹ́ta mo ti nà ẹ̀ ní kí ni. ẹ ẹ farabalẹ̀ àtẹ̀mejì àtẹ̀mẹ́ta ọmọ ìyá kan náà làwọn méjèèjì sórí nǹkan tí mo rí bẹ̀ lélẹ̀ bóyá nítorí pé club tí wọ́n máa ń ná owó dáadáa láti ra player bóyá yẹn ló fà á tí wọ́n ṣe ń ná yẹn advice mi ni pé bóyá kẹ́yìn náà wá owó tó tó wo kẹ́yìn náà má ṣe àrùn ẹ lọ àwọn players tí wọ́n mọ bọ́ọ̀ gbá. ẹ kí mi wá sọ nǹkan fún wọn my boys are informed Surely we play the most entertaining football one secondly we are the future generation of football àwa la tún lo business sense nínú football ṣé you understand Surely tẹ́ǹsì wa gbọ́ ọ̀rọ̀ tí o fẹ́ sọ fún mi ní advice àwọn bíi player ò lára. o ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ nsìn tó bá jẹ́ pé mi lẹ́yìn ni ẹ wá owó tó tó owó àti àwọn èèyàn bí èèyàn kí wọ́n lọ bá yín bẹ̀rù bóyá irú Yakubu yẹn kí wọ́n bá yín fi owó ńlá kí wọ́n bá yín fi bẹ́ẹ̀ kó máa bọ̀ ní club yín wà wá ṣẹ̀ṣẹ̀ wá rí bí gbogbo àwọn èèyàn ṣe máa. yàrá wetin. Yakubu Yakubu jù sórí jẹ tẹ́ǹsì kọ fún yín ọ̀rọ̀ tó sọ yẹn ó nu ó ru nínú ọmọ kí òwò mọ̀ ń pa fúbọ̀ kúkú face paper tó ń ka sórí ọ̀rọ̀ nàìjíríà tó gbé lórí yẹn òun kò máa gbé lórí lọ sórí lórí burúkú yakubu máa ṣàǹfààní ní ibikíbi tó wà orúkọ tó ṣe fún wa ní ní wọ́ọ̀kọ̀ mi kí ló dé ó máa fún ní good pass wíwí ó máa rèdí ó máa mo yẹ useless. nǹkan kan ṣo tí a ṣe ń sọ tá ò tí ì parí òun náà ló tún padà sórí ẹ̀ yìí àníyé máa ṣépè fáwọn èèyàn wa mọ́ ẹ máa fi ọ̀rọ̀ rere ọ̀rọ̀ dáadáa ẹ máa fi bá wọn lò tí Yakubu bá pàfọ́ọ̀mù dáadáa ṣùgbọ́n tó jẹ́ pé ṣe làwọn afúnra wa ń pèrè tẹ́lẹ̀ ó ṣeé ṣe kí àdúrà tiwa kó ràn lọ́wọ́ náà tí a bá ń fi àdúrà ran àwọn èèyàn títí lọ́wọ́ ìgbà yẹn láṣẹṣẹ máa máa nílọ síwájú a sì gbàdúrà gan àdúrà ọ̀tí ìgbà yẹn tún máa ṣe o gba of course. kata ìwọ bá wo. máa jẹ owó àmì ojú ẹ lóṣù. owó dáadáa àti kàtà as usual kàtà ẹ̀yìn. Muy bien tẹ wá ń bí wọ́n lálejò. mami lálejò. mr ajíṣafẹ́ wà nílé. <laughs> ah, òfò ni wo o serious ṣùgbọ́n. ah mo serious sórí àwọ̀ tí mo wà yìí ọlọ́run ló fi fún mi orí mi mo yín dán mo yẹ máa bá kúrì bí ọlọ́run ṣe fi ẹ́ fún mi abúkéde ò mọ wọn ara ẹ tó ń jam talk ó bí mi pé kí so sọ. kí ló sọ. ó sọ pé ọlọ́run má jẹ́ kí ayédèrú ayé rú wa wá bá mi bí ìtò wà lẹ́yìn ẹ̀ta ló dì sí <laughs> ọlọ́run ló fún mẹ́ẹ́ ń disturb fàájì mi torí ọlọ́run. hello mo ń bọ̀ school ah mo ń bọ̀ ń bọ̀ nǹkan tó máa ṣe fún mi ọmọ bá mi gba gbogbo àwọn assignment yẹn jọ ṣó ti bọ́ hand out money kò tà ńkọ́ bá mi gba gbogbo owó ẹ̀ jọ jẹ́ kó yé wọn ten marks ni o inú ẹ̀ dẹ̀ máa ti yọ question inú exam ẹ̀ is that okay fún mi ní thirty minutes màá débẹ̀ yẹn ẹ̀yin lecturers ó ga fún yín ẹ mọ̀ ju handout àtowó lọ. ta ti rí iye oúnjẹ tiwa nìyẹn wo lẹ́yìn tí lọ máa bá àwọn ọmọ yẹn kíákíá kó tó túká. Ah, dúró dúró dẹ̀ máì tí lọ jọ alpha pẹ̀lú admission báyọ̀ náà. mo ti sọ fún ẹ kó ṣe sùúrù ó máa wọlé ó máa wọlé ṣe sùúrù. mo fẹ́ kó máa wọlé ní session yìí ni àti pé ṣọmọ pé tó bá yá sí o máa fi pé bí ṣe nǹkan kan pa ọ̀rọ̀ tòun ó máa ní bóyá jùmọ̀kẹ́ náà ni mo show love sí i jẹ́ n sòtọ́rọ̀ fún ẹ báyọ̀ máa wọlé ẹbí mo ṣe tàbúrò ẹ ọ̀ọ̀ fọkàn ẹ balẹ̀ ìlú òtóbi títí kẹnu rò má kà ṣe bí skul yẹn ni ọ̀ọ̀ àjọ ní ní kò sí wàhálà lágbára ọ̀run á wọlé. ó ṣe. ó yẹ kí n tètè máa mú àwọn ẹtí ló dé mi sùn. so ó dìgbà wọn. ọ̀ọ̀ títí wíkẹ̀ máa dé mi. má bàbá ayé o. báyọ̀ báwo. two ó bí ẹgbẹ́ wà kankan ló ti lọ tẹ̀lé. ìwọ ti dé. má lè délé. ẹ ṣe sá. báwo school. fine. ká máa bàjẹ́ tó bá jẹ́ wípé owó ló sọnù lọ́wọ́ mi ó pè mí o. Báyọ̀ kí ni problem ẹ̀ náà no no no sọ fún mi bóyá nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò yé mi bí o máa ní láti ṣàlàyé kí ló máa ń ṣe tó máa ń jábọ́rẹ́ fọ́nà tèmi nítorí ẹ̀ gbà rẹ̀ tí wọ́n ń jọ sàn bóyá ló mọ̀ pé ọ̀rọ̀ education ẹni mò ń bẹ nìyẹn sọnù lé. mami ẹ gbọ́ dáadáa èmi ti kúrò ní ọmọ tí wọ́n ń gbé sọ́run lọ́sọ̀kọ tẹ bá fẹ́ bá wọn sọ̀rọ̀ education mi kí ni sitting room wà fún ó wá tẹ̀lé ìwọ yàrá yàrá obìnrin sẹ́mi tí mo jẹ́ ọmọ yín gan mi ò lẹ́tọ̀ọ́ àti wọ́bẹ̀ ẹ wo ẹ dúró náà màmí ṣé eléyìí tó lọ yìí tẹ bá wò dáadáa ṣé ó fẹ́ gbà ju ọdún méjì lọ́wọ́ mi ni. ẹgbẹ́ lẹ́yìn méjèèjì ó ṣàrí orí pé ẹgbẹ́ ni àbí bẹ́ẹ̀ kọ́ pẹ̀lẹ́ o ọmọ àmúdánirò oko èmi ò mọ̀ pé òun ló máa ṣàlàyé ibi tí màá fàlejò mi sí bóyá sì ti rúùmù mi àbí inú yàrá wá èmi nìyá ẹ o èmi ni mo bí ẹ ní ti bá dẹ̀ fẹ́ lọ́n bá mi fẹ́ o ò lè pàṣẹ fún mi o gbọ́ àbò dáhùn serious wo sọ ẹni tèmi tí o gbogbo o tí mo bá máa mi fà ni nínú yàrá. àfi sùúrù àfi sùúrù ló máa sọ ṣé bí wọn náà ṣe máa ṣe ìyẹn tó bá dàgbà mi. èmi bá ẹ sọ̀rọ̀ nínú ilé bẹ́ẹ̀ pé o ò gbọ́dọ̀ jáde lọ sí club o workout níwájú tèmi tóná ajá lẹ́nu tó bẹ sọ̀rọ̀ àbí. bùdá mi farabalẹ̀ èdè ẹ fọwọ́ lu àyà ẹ fọwọ́ lu àyà ṣé ilẹ̀ bí mi ni ẹ wo ẹ wo ẹ wo ẹ fọ́ kí n lé ẹ̀fọ́ láwo ẹ fọ́ kí n lé ẹ̀fọ́ láwo rárá a lè jọ ọmọ ìyá kan náà ẹ nírẹ̀ láti sọ fún mi nǹkan tí màá ṣe yàtọ̀ sí nǹkan tí mi ò ní ṣe mọ́mì gan nǹkan tí n bá fẹ́ ni mọ́mì máa bá mi fẹ́ ẹ wá ń pariwo ẹ ń pariwo tó bá sí pé olè olè alápá máa ṣiṣẹ́ nìyí àwọn ẹgbẹ́ yín tí wọ́n tẹra mọ́ṣẹ́ láti Monday to Friday wọ́n mọ̀ pé normal thing ni láti lọ sí club ni Saturday and Sunday so kí lẹ́ ń bá mi sọ. Jumi èmi ni aláìníṣẹ́ èmi ò níṣẹ́ ni mo ṣe mọ̀ wípé ó yẹ kí wọ́n lọ sí club kò yẹ kó lọ sí club àbí? dúró ọmọlúwàbí wo lórí tó múra bó ṣe múra ẹ̀ wúrẹ́ látòkè délẹ̀ tó bá yá ẹ wá sọ wípé àwọn ọkùnrin kan gbé yín wọn lọ ń rè àbí ṣùgbọ́n pọ̀ ló ti polè kó wá jàǹsì ló tún polóko kó wá mu ṣùgbọ́n. ok. ẹ jẹ́ kí n help yín ṣe ti bá mọ́ mi sọ̀rọ̀ rẹ̀ ẹ béèrè lọ́wọ́ mọ́ mi bó ṣe máa múra ní sísí rẹ̀ mọ́ mi dẹ̀ ni mo fi jọ. àjọkújọ ló jọ wọn tó ti ẹ sìn now àtúntọ́ sílẹ̀ sí i má tọ́ ẹ sílẹ̀ tọ́ ẹ gbọ́dọ̀ gbẹ kó tó wọlé pẹ̀lú gbogbo rọ́bìsì tó wọ̀ Mr. lecturer ṣe fẹ́ nà mí ni èmi ni mr lecturer. yẹ́ẹ̀. yẹ́ẹ̀ bọ́dá mi. èmi ni mr lecturer. bọ́dá mi. yẹ́ẹ̀ bọ́dá mi. yẹ́ẹ̀ yẹ́ẹ̀ yẹ́ẹ̀ láì ṣe wọ́n bẹ̀rẹ̀ rò tí ọkọ sọ wípé kúrò nílé bẹ́ẹ̀ ẹnu sọ fún mi ṣé wọ́n sọ wípé òkè báyọ̀ lọ síbi báyìí ni o àbí ibu ló máa wà wọ́n ti ẹ̀ kẹ́ ẹ̀. mímọ àfi bí ẹni pé àwọn kan náà bí mi kò yé mi mi ò dẹ́mẹ̀ṣẹ̀ mi. you know what um, ọmọ nǹkan tí mi ò bá suggest bóyá kí o lọ bá àgbàlagbà kan bóyá nínú relative wọn kankan wọn tó mọ̀ pé wọ́n lè tijọ́ ẹ̀ kọ́ tẹ̀lé ẹ lọ sílé ẹ má dẹ̀ pẹ̀tù sí mọ́ mi nù so everything will get resolved. ṣé gbogbo ilé tó ń sọ yìí a jẹ́ wípé mọ́mì ti fi ojú wa mọ àwọn fámìlì tẹ́lẹ̀ àmẹ́bí kankan àmẹ́bí kankan ta ni mo fẹ́ lọ bá ta ló fẹ́ bá mi bá wọn sọ̀rọ̀ in <sighs> hmm, okay. Um, bàbá kan wà bàbá mọ́gàjì bàbá mọ́gàjì bóyá máa try àwọn ṣá máa try àwọn yeah that's that's that's um, that's good that means pé a ti ní head start kan nìyẹn um, bóyá kò lọ sọ́dọ̀ bàbá mọ́gàjì àgbàlagbà ni wọ́n àwọn náà dẹ̀ nàmọ́ lé wọ́n á lè tẹ̀lé ẹ lọ sọ́dọ̀ mọ́mì wọ́n á dẹ̀ bá mọ́mì sọ̀rọ̀ and trust me mo believe pé um, mọ́mì máa tijú wọn kò yẹ and um, well tí mọ́mí bá sọ wípé àwọn kọ́ àwọn gbà kò yẹ as a friend Bayo I promise you um, I'd help you sori tó bá jẹ́ wípé ibi tó máa gbé ni that's not a problem kò yẹ tó bá dẹ̀ pọ̀rọ̀ ọ̀ṣẹ́ náà ni <laughs> kò sọ̀rọ̀ ṣùgbọ́n. Um, no come on márùn márùn ṣorí báyọ̀ ayé ara nǹkan tí mo ti ń bẹ sọ láti ìbẹ̀rẹ̀ náà rèé wúrà iná ó ń ṣọmọdé mọ̀ àgbàlagbà nìyẹn náà i mean ní jet age táwa yìí i mean kí adúrò ẹ̀ kò yìí máa gbé pẹ̀lú it's it's not i mean go go wá reasonable now ọmọ táwọn ní ẹrù dẹ náà ọ̀rẹ́ bí èmi báyìí tó jẹ́ ọmọ táwọn ó yẹ kó mọ bó ṣe ń lọ náà bí tiẹ̀ jẹ́ mini flat kan two bedroom apartment kan ó yẹ kó ti gbà fúnra ẹ̀ ó ṣe é gan mo dúpẹ́ mo ò fẹ́ kí n fi jà kúrò nílé tẹ́lẹ̀ ni but màá mọ ọkọ tí mo máa ṣe sí ó ṣe. well um, let's forget about that um, òní lọ sọ̀rọ̀ bá mọ́gàjì báyìí um, kí ni kí wọ́n fà yẹn. Um, jẹ́ kí n tètè lọ rí bàbá mọ́gàjì yẹn. no no no before you go come on I'll get you off your <laughs> you know dúró mo fọ́ let me get you some drink mo ń bọ̀ ṣùgbọ́n. ṣé ní báyọ̀ tẹ̀ ń wò ó lè bí n bá sọ ẹyọ kan báyìí ó máa fi méjì lé ni a máa wá gùn mí gànràngànràn bẹ́ẹ̀ pé òun ló bí mi gbogbo ìgbà ni mo ti sọ fún mo ní tàbúrò ẹ̀ bá ṣẹ̀ pé mi kò sọ fún mi mi ò fẹ́ gbẹ ilé ẹ lọ́wọ́ ṣùgbọ́n irọ́ ni ó lu ọmọ yìí bí ẹni máa kú ni kí ni ìyẹn ṣe fún kí ló ṣe fún tó fẹ́ pọ̀ sí mi lọ́rùn ẹbí ìtọ́ pé mò ń pààrọ̀ ọmọ ṣùgbọ́n ló dúró yìí. ìgbà báyọ̀ ọ̀dà Júmi. o fẹ́ rújù díẹ̀ ṣé o mọ̀ pé bírọ́dà ẹni o mọ̀ pé bírọ́dà ẹni kó máa la yájú sí wo ìjọ Yorùbá ṣojú mi báyìí máa pé kó nù ẹ̀ dáadáa lójú mi àmọ́ látẹrun ẹ̀yìn lọ kó yá kó yá wà very very careful ẹgbọ́n ẹni kẹ ṣé ó mọ̀ pé ẹgbọ́n rẹ̀ gbọ́n máa jẹ́ lọ́jọ́kọ́jọ́ ah, ah, orí ìwé bàbá pè lórí a gbọ́dọ̀ fi tẹ́lẹ̀ kẹ́ òtún báyìí mo sọ fún ẹ kó yá lọ sí mẹ́rin o gbọ́dọ̀ máa respect ẹgbẹ́ ń gbogbo gbà. báyọ̀ wọ́n gbọ́ ohun tí mọ́dà ẹ sọ bẹ́ẹ̀ mọ́dà ẹ pé kó má bínú. kí ni èmi kọ́ ló máa bẹ àbúrò ẹ ló máa bẹ èmi kọ́ ṣáà ló ṣe. ẹ̀bẹ̀ jú mi. yes. Júmi pẹ̀lẹ́ má bínú. just like that pẹ̀lẹ́ má bínú ṣé báyẹn ń bẹ̀yàn nìyẹn wàá dọ̀bálẹ̀ síbi wàá náà gbalaja fún ni bẹ́ẹ̀ ni ẹlẹ́dàá ẹ̀ ló máa bẹ̀. ń dọ̀bálẹ̀ fún Júmi. bẹ́ẹ̀ ni. bó ṣe máa ṣe nìyẹn. Báyọ̀ ọ̀rọ̀ Yorùbá àbí ọ̀rọ̀ ọlọ́run yẹ ká bọ̀wọ̀ fún bàbá àtìyá wa kọjọ́ ayé wa kó lè pẹ́ lórílẹ̀ ká lè live long mo fẹ́ kó gbọ́n tí mọ́dà ẹ sọ kó dẹ òbí ẹ bẹ́ àbúrò ẹ pé kó má bínú. ẹ̀yin náà ní kí n dọ̀bálẹ̀ fojú mi. kó o bẹ̀ ẹ́ ní. èmi ò wí wọn máa gbóyin lẹ́nu ni. lágídí ah. ọkàn tí mo ṣe eh, eh, excuse me. wọ́n ní lọ́kọ̀ mi ní gbọ́mù. ṣé kò lọ ṣe ń tó máa ń jẹ sí gbọ́. ìyá hmm. báyọ̀ ó máa surprise mi nírọ̀lẹ́. kí ni mo ṣe yìí. òun fi ẹ̀gbọ́n òun fi ń kẹ́ àbúrò. Mm, mm, mm. n tí mi ò fẹ́ nìyẹn o ah, ah, èmi ò fi kan náà bí ṣe fẹ́ ṣèjọba mi nìyẹn. ṣé o mọ̀ pé bó ṣe ń tírìtì ọmọkùnrin kò dáa ó mọ̀ pé ọmọkùnrin ni ẹni tó jẹ́ pé òun làgbójúlé ẹ tó lè gbé ògùn ẹ yọ. bàbá mọ́gàjì bébí ṣe fẹ́ ṣe tèmi gan-an ni mo ṣe ṣe yẹn ṣé kí n máa ń gbóyè yín wá fẹ́ jẹun sí. bó bá ṣe fẹ́ sí. ìjà ń lọ gbé wá fún yín. jẹ́ kó padà sí ẹlẹ́nu kó padà sí ẹlẹ́nu sẹ́ wò ó sọ fún mi àsìkò tá a lè lọ lélẹ́yìí o àsìkò tá a lè lọ lélẹ́yìí lójú bẹ́ẹ̀ táyì tá a wà á yìí gbọ̀ngàn lálẹ́ lọ. kí ló ṣẹlẹ̀. dáwà náà ọkọ̀ tẹ̀ try suspense ní òsọ̀rọ̀ kí ló ń ṣẹlẹ̀. operation cancelled. Hey. ọmọlúàbí wà tí aago mọ́kànlá lù tí ò mọ ọ̀nà ilé ẹ̀ ẹ wo yago tẹ́ ń bọ̀ náà. ẹ sọ fún mi pé láti dé gan pé láti dé ó ti yẹ club dáwà ẹ wà láṣẹ rẹ bí a ṣe ń bọ̀ nílé. nǹkan tí mo sọ nìyẹn club dàrú ṣé ń sìn tí àwọn ọlọ́pàá bá wá débẹ̀ tí wọ́n kó yín mú àwọn tí wọ́n da club ru kí lẹ fẹ́ ṣe now ká tún wá fìyẹn sílẹ̀ ẹ̀yin mọ̀ wípé òru tí à ń sọ yìí ó léwu gan láti máa rìn lóru kò sí nǹkan tí ò kì í ṣẹlẹ̀ lóru òru ni nǹkan aburú ń ṣẹlẹ̀ gangan fi ọkàn rẹ balẹ̀ ṣòro alẹ́ òní lẹ̀ kọ́ mi ìjọ máa and um, you see, my Bible tells me baby no weapon fashioned against me shall prosper àbúrò mi yẹ ṣòro ewu kọ̀ọ̀kan kò ní rìn lágbègbè mi kò dẹ̀ ní kan lẹ́kùn lé mi wá ọlọ́run ni a gbẹ́kẹ̀lé mi. See, I am covered with the blood of Jesus. Àmì àtẹ̀mí náà. Um, ṣé máa rọrí ṣùgbọ́n fọkàn rẹ balẹ̀? for everybody. ṣùgbọ́n àwọn àjọ rẹ̀. Jésù Kristi. Ṣé Jésù Kristi máa ń rìn lóru káàkiri káàkiri? pẹ̀lẹ́ wọ́n ní yẹn bèrè. ẹ jọ mi ò rántí ojú yìí o. èmi ilẹ̀ bá sọ̀rọ̀ ń gbà yín pé kì í ṣe pa school tí. nǹkan tó ń sọ fún yín ní sáà ni pé gbàtẹ́ pàdé ẹ̀ ẹ níbi tó bá school yẹn dé ni kó bá dé kó má tẹ̀síwájú. ó dẹ̀ tí wàá lọ school yẹn báyìí sìn. ẹ wò sá kò tí ì lọ sá o gbogbo ìgbìyànjú wa wípé kó lè tẹ̀síwájú lórí ọ̀rọ̀ school yẹn pàbó ló já sí torí pé àwa rò pé skul yẹn ló ti máa bá ṣoríire tó ti máa ríṣẹ́ gidi àmọ́ <clears throat> oníṣẹ́ àrà lọ́ba ọlọ́run ọba bálànú yẹn ṣe wá nìyẹn bí físà ṣe wọlé nìyẹn kódà gan wọ́n ti fún un. ó ti lọ lóyún báyìí. ẹ aṣọ́rẹ́ kò tí ì lọ bẹ́ẹ̀ ṣe máa lọ ni. congratulations <laughs> ẹgbẹ̀lẹ̀ madam ṣe rí èmi èmi ò kì í ṣe pastor mi ò kì í ṣe àáfàá mi ò dẹ̀ kì í ṣe babaláwo ọlọ́run máa ń lò mí ni ó lè jẹ́ ẹ̀kan lóṣù méjì ó lè jẹ́ ẹ̀kan lọ́dún tọkàn bá sọ pé ah, lọ jíṣẹ́ fẹ́ ni báyìí tí n bá tí ì jẹ́ iṣẹ́ yẹn fẹ́ nìyẹn ọkàn mi ò lè balẹ̀ a dẹ̀ lè péjọ báyìí ká tó mẹ́wàá mẹ́sẹ̀gì kankan máa yọ ẹ̀wọ̀n mi kọ́ ni mò ń jíṣẹ́ ọlọ́run ló ń rán mi ìtọ́ lọ rán mi sí kò ní mo jẹ́ yín. <laughs> sà tó bá pẹ́ ẹ lè farajìn dáadáa ni mo kọ́ ló ń fẹ́ lò yín fún àwọn ènìyàn. èmi àlàyé lọ́wọ́ jẹ́ kí ni pásítọ̀ kì máa kọ́lá búdà ní kì máa laago nọ̀nọ̀nọ̀nọ̀nọ̀nọ̀ gba <laughs> aláìṣòbí mi ò lè ṣe irú ẹ̀. <laughs> ẹ ṣe sá ọwọ́ mi jẹ sá tó bá ti dé mo kó tó máa jẹ lẹ́yìn. láì ṣe pásítọ̀ ah, ah. <laughs> pásítọ̀ ló gba gift o. ẹ ká ẹ ṣe ẹ ṣe gan. ṣé pé báwa kí àwọn ọmọ àti mọ́mí wa. madam ẹ lọ ra iyọ̀ kẹ́ ẹ dì sí ọ̀nà mẹ́wàá kẹ́ ẹ fún àwọn oníbàárà mẹ́wàá torí nǹkan retẹ́ ń retí kó lè tó ẹ lọ́wọ́ ẹ retí mọ́tò ẹnikẹ́ni máa fún yín <laughs> ó máa fún yín a ti fún yín tọ́kójú ẹ̀ tó lákòókò yẹ kí n fẹ́ bọ̀ tó ní láti bọ̀. <laughs> Pẹ̀lú àná ẹ̀jẹ̀ rẹ̀. Ẹ̀sẹ̀ bá mi káwọn mọ́ mi sà. sọ fún ọmọ o mọ bó ń let tó yẹ let's let's let's let's Hmm. <laughs> All right, now let's go. Um, which way, which way, which way, which way? <laughs> Hmm. <laughs> ẹ sọ̀rọ̀ yìí mo wà ní airport Abuja lọ́wọ́lọ́wọ́ báyìí no kò rí bẹ́ẹ̀ náà ṣé nǹkan tó ṣẹlẹ̀ ni wípé um, I got this urgent call yeah? wípé kí n máa bọ̀ l'Abuja because I've got this meeting of executives you understand so that was exactly what happened um, má worry máa dé títí ọ̀la sí ọ̀túnla of course wọ́n ló máa gbé mi lẹ́pọ̀ náà. <laughs> Definitely. All right, darling. Yeah, I love you. Charles. Mm, bye. Yeah, play, play, play, play. Káyọ̀dé. Why do you feel like irọ́ bí eléyìí? Ebi tá a wá yìí, kí ló fi jọ Àbújá? Ṣorí, <laughs> kò yé ẹni. You see this girl in picture? Shuri, last week ni mo ní time Monday bọ́ fún mi láwọn excuses kankan wípé òun ṣe epo àbí nǹkan trust me alájẹtọ́ ni girl yìí nítorí pé last week ni brain tiẹ̀ wá fẹ́ jẹ ti ẹni tó wà ní wiki. yẹn that's not possible ó dẹ̀ mọ̀ rẹ̀ mo ní wọn lọ́wọ́ tó pọ̀ rẹpẹtẹ I am Mr. Endowed. well um, nǹkan tí gbogbo wọn need náà nìyẹn irọ́ òun náà need ẹni tó bá ti ń fẹ́ fẹ́ fine boy kò sí wàhálà. no no no no irọ́ o My pocket is endowed. Brother. <laughs> My friend, move! Move, my friend. My friend. Come on, move, man. <sighs> Ẹ jọ̀ọ́, ṣé ẹ̀yin ni Mr. Coyote. Yes, of course. You are under arrest what for. Um, wọ́n ti jẹ́ kí n mọ̀ wípé o lágídí o dẹ̀ smart but for your information ọ̀kan lára àwọn ọ̀rẹ́ yín Lánre àbí kí orúkọ ẹ̀ ó wà ní custody wa. kí ni Lánre ṣe. àmọ̀nà bí ní ọ̀yọ́ n tó mọ̀ nípa ẹ̀ tó tún bí mi. èmi kí ni mo mọ̀. ṣé n tó sọ fún mi ni wípé o fẹ́ sọ wípé o mọ̀ wípé o lè ní gbogbo yín jà. àbí. o lè bá wọn no o lè bá wọn. ẹ ẹ mi ò jalè o. ẹ mi ò jalè. níṣe ni mọ́mi máa máa kanra mọ́ ìgbà mi wọ́n máa rán mi níṣẹ́ tó yẹ mi ní ráì wá wóyin ní prison ẹ pẹ̀lẹ́ káàbọ̀ kí ló ń ṣe mí ah, ṣé o ṣe mí sèkó ọdún lẹ́yìn ni àbí o mí ìsìlẹ̀ àná mo béèrè ni kí ló ń wá ń bí. ẹni tí mo yìí fẹ́ challenge wípé ẹ fi mí sílẹ̀ ń bẹ̀ yẹn wá wò mí lẹ́tọ́ wa ń bi mí léèrè pé ṣé mi ṣìnà ni màámi. Ah, ìwọ fẹ́ challenge mi o so mọ̀ pé o ní mi níyà ló fi mí sílẹ̀ sí ibà ìlọ́lọ́ bá àwọn ọmọ ranù káàkiri ló lọ́ máa ń ṣòṣì tó fi dèrò ẹ̀wọ̀n ó mọ̀ pé o níyà àbí wá o láti ìjọ́ tí mo ti bí ẹ tí ìwọ ti mọ̀ mí níyà ó dẹ̀ bí mi mélòó tó lọ sí sẹ́ẹ̀lì rí mo bí ẹ àbí òṣìṣẹ́ bí mélòó tó rí lọ́dọ̀ ọlọ́pàá lásán lásán rí èmi ò ní jẹ́ kó bàbí lórúkọ jẹ́ o wo kó tún wò kó rí pé o la ojú ẹ orí dáadáa má yẹ kí rẹ́sẹ̀ nu léyìí o ìfẹ́ máa yẹ kí n rí ẹ́ńsà kan ní mi láyé àti láéláé ó yá ìta. màámi kò yẹ mi ṣé ẹ̀yin kọ́lẹ̀ bí mi ni kátìpá pé nǹkan ṣẹlẹ̀ ẹ ò kọ́kọ́ gbọ́ nǹkan tó kẹbi mi lè rè kẹ wo kí ló tiẹ̀ fa gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ẹ fẹ́ mọ̀ ẹ wá sọ pé kí tún máa lọ. kémi máa béèrè ẹjọ́ lọ́wọ́ ẹ̀ èmi ò ń bá olórí burúkú ṣe ẹnu màbà mi lórúkọ jẹ́ mi ò ń bá ṣe láojú ẹ̀ méjèèjì kò wò ó sórí gbogbo onú ilé yìí pátá mi ò fẹ́ rí ẹ̀ ń bẹ̀ bọ̀ mú mi ó yẹ kẹrí bó ṣe ń yan ara náà ìdún wà lára wọn kòkòrò ti jẹ wọn ti wà ní prison láti jọjọ ẹ kété gbọ́n láàyè kó wẹ̀ díẹ̀ ẹ kó wẹ̀ kó relax nínú ilé. ibi ìbàdí kan ló máa wọlé sí ibi tó ti ń kó dùn ẹ̀bọ̀ ló máa kó dùn padà sí i ó yà ìta ìta ìta ó jẹ́ ẹ̀rẹ́tẹ̀ nulẹ̀ mi mo ní o bá sá fún mi lóbi sí ni ìta ìbá. ọmọ amúnisìwé amúnironú ọmọ wọn ti ṣe òṣì orí wọn kiri àṣẹmọ àwa mọ mi èmi ò ìyá ẹ o mi ò bí òṣì tí ò ní fi mí lọ́kàn balẹ̀ ó yàwó já o lọ sí ìyá èmi ò lọ́mọ. o ò ṣe kí ni come get inside the car o lọ síbo. ọmọ wọn no cry no cry. bìkíní ìrírí mi ìṣesí ayé mi ìpilẹ̀ṣẹ̀ mi ohun ojú mi rí my beginning bá a ló mọ̀ ògùn lè dénú konú. We don't mind, we don't sign, we put you the strikes and we no cry, no cry. my beginning ìrírí mi ìṣesí ayé mi ìdílẹ̀ṣẹ̀ mi ohun ojú mi rí my beginning. many bá a ló mọ̀ ògùn lè dénú konú we don't mind we don't sign we put you the price and we no cry tó show the magic. gẹ́gẹ́dẹ́ máa dùn náà. I'm the baba ne call me like that dey white ẹ̀dí púpẹ̀ ṣe ń drop it like that gẹ́gẹ́dẹ́ máa dùn náà ṣe ń drop it like that ok akọ̀pẹ́ ìbàdàn kó má kọ́ tọ̀dọ̀ ṣó ti gbọ́ tá ń mẹ́kù lọ rẹ lọ igi súnmọ́ kí make mọ̀ kí ṣojú mọ́ sí i àfihàn ìlàpẹ̀rin jọ́kan ló wà níyì mọ́ ẹ má bàa sọ ẹ fi ilẹ̀ ó má tó tẹ́ àìsí ilé baba nẹ ló jẹ́ kó máa fẹ́ olókìní tajò ní ó yá ẹ para mọ́ èmi baba nẹ baba baba wọn baba baba baba baba wọn ìtì ọ̀gẹ̀dẹ̀ ni kò tó ń ayàdá bẹ́ tó bá ní kálákójà pọ̀ ọmọ àṣùpá ló máa yó ẹ̀yìn ijó elédùnmarè ẹ má fi níwé olólùtòmarè bàbá sómi dáṣẹ́. gbọ̀ngàn ó bá sọ ó pẹ́ kùtùkù ó bá mú ó pẹ́. ọ̀gádé kò jọ gàdé ó ń jọ ọbọ̀ ìmọ̀ àti ró wọlé eégún àti ró jáde ẹ̀yin amọ̀rọ̀ bíi ní ọjọ́ ẹ má fi mí wé akèrè òjò ọmọ mọ̀ ẹ fi ilẹ̀ adé for this day for long ọmọ no be so abakọ̀ ń fọ show ọmọ dey so my flow wọ́n rí right wọ́n rí podù ìyàwó wọ studio alàgbà ní bàbá èmi ní bàbá wọn bàbá bàbá bàbá bàbá wọn òjò ti ń pagún ti pẹ́ kó tó di pé wọ́n dépò èmi lẹ̀ ládé rọ́pò àníkú lákò wọ́n máa ń lóko ọmọ musu tó mọ lóko ọmọ yìí kò ó yá aṣọ yọ lógo ojú pọpọ kan lágbárí bẹ́ẹ̀ ni tó ti ṣókò èmi àdéhùn. orúkọ mi ni ok ojú òun ló wá sùn ah wo baby. club ni mo wà sẹ́yìn falcon club mo wà ẹ̀ẹ́n ah wo mo fẹ́ kó wá bá mi nílẹ̀ ṣẹ̀ṣẹ̀ kó wá wo sọ́jí àti gẹ̀ tuntun tó sọ fún ẹ̀ ń gbà yẹn wá wo bọ́ ṣe ń ṣeré wá wo gbogbo fàájì tó ń ṣe tí bá sọ fún yín sí wa ni mo ti mọ ọtí pé mi ò ríran mo wá fẹ́ fi yẹn sí pé mo ríran mo fẹ́ jẹ́ kó wá fún ojú ara ẹ̀ fẹ́ yẹ kó wá fèrè please come please ó máa wá jọ wá ọ máa máa mọ́nítọ̀ ọkọ̀ tó dé má pẹ̀rọ ara ṣe tó lọ. as this cake Them as I ever fade away You know me You fake You ugly like a monkey oh, You ugly like a ever All your bling no fit buy mansion All your bling no fit buy man All your bling no fit buy mansion Smoke oh, la road they make You brain ah, shake And I'm spicy I make us up the place Make us up the place One thousand five naira Bling bling when some boy then they wear One thousand five naira Bling bling when some boy then they wear <laughs> One thousand five naira two k where some boys everywhere. orí ẹ ò pé sí nǹkan tó ń ṣe ní club lélẹ̀ kí ni problem náà. yóò jẹ́ tẹ̀ kẹ̀yìn sí jù kí ló ń ṣe é gan kí ni problem. ẹ eh, ta ló pè é ṣé nǹkan tó ń ṣe ní club yẹn àbọ̀pọ̀ mi lélẹ̀ yìí ẹ kó sì padà síbi tẹ́ ti ń bọ̀. ó dàbí àdúgbẹ́ yẹn ọmọ ilé àkọọ́lẹ̀ ìwọ ti ẹ̀gbọ́n náà kàǹdà alájà ìnílẹ̀ yìí o fẹ́ bẹ́ẹ̀ mi dùn ọkọ̀ o ò mọ̀ mi ṣá o ò mọ̀ nǹkan tó ń pè mí ìyá tó bí mi lọ́mọ gan ibi tí bá ti ń pàṣẹ kò lè yí àṣẹ mi padà ìwọ wàlá yóò kéré sí nọ́mbà ok mo fẹ́ kó mú ìkan nínú èmi àti ẹ̀ mo fẹ́ kó sọ ìyàwó ẹ̀. ìjọrò tẹ kí létí wọ ara náà kí tí ní tiẹ̀ pẹ̀lú wọn pariwo nulẹ̀. sọ fún. anyway ó yẹ kó mú náà ó yẹ kó mú tí ma ṣe. àmọ́ ah, jẹ́rìí ẹ̀. bébí mi sùn wọ́n sì sí kí ni problem ẹ̀ ṣé ó mú ẹ wá sọ́dọ̀ ní pé nítorí ìjẹ́ sí mi tó wẹ̀ ìyá ṣé ní bó ṣe wà ọkọ mi mo ò dẹ̀ sí rí jupiter náà nílé ìgbà náà ṣé sì yí ẹ̀ jọ ọ̀rẹ́ mi tó Get a nasty skate, hey mother ever Fade away, you know me really like a party hard Me want party hard Yes, me a party hard, hard Me a party hard You know me like a party hard Me want a party hard Yes, me a party hard On the way to the Raven And them men them can't wait for Raven, eh I'm in the back of the line with juice and I'm back in blatant I'm lean, just a bit tipsy But I ain't complaining eh. Outside the club, the line looks thick and the girls are gazing and hope we don't take all night. Can't wait till I get inside. Wanna wait to the morning light. Get it now. Finally, I see ravens getting down. Hey, hey, they got my shoes on, and now I wanna get my groove on. So I wanna party hard. Give me one party hard. Me I got party hard. I said me now party hard, hard. Me I got party hard. I said me now party hard. Me now, zum zum zum zum party hard. Zum I said me now party hard. So hard. See a girl I like, and I gotta move in swiftly. I come and them see her and wanna meet her, so I gotta move in quickly. I grab the waistline, yeah, she with me. Right to the left, left to the right, or backwards. She wanted me down and wiggling back up. Hey, can I have your number, number? Can I have my number, number? She said, okay then, this rave is mayhem. Hey, can I go find that man? ṣé ṣe ń kúrè ṣá ọmọ tèmi àti ẹjọ wà pọ̀ lánàá tó yẹ pé ṣe lájọ sọ̀rọ̀ kò sí nǹkan tó ṣe àfi bó dẹ̀ ṣe bínú tó lòun lọ sí club ṣé wọ́n yẹ kó wá múrò ìwà bá mi pọ̀mọ́ mi ti kú pọ̀ l'accident jí wọ́n kí o bá mi sọ báyìí. bàbá ṣe rárá nǹkan tí mò ń sọ nìyẹn o ṣe gbọ́n kí sísá sọ nígbà tí mo dé ní ọmọ tí mi bá sọ tí mo sọ nínú kò fa ìwà burúkú tó wù dá tó lè sọ fún mi kó máa jẹ yìí ń sọ sọ sọ sọ sọ lójú ẹ mo ń sọ mo ń sọ lójú sista tó jókòó àtẹnumọ́ mi pọ̀ mo ń lo jọjú kí n filẹ̀ kí n jẹ́ kó jayé orí ẹ ẹ ó ti jayé orí ẹ jayé orí ẹ ẹ pọ ọmọ yín náà báyìí. ṣé rí dèdè ń happen fẹ́ kẹ́ ẹ gbà ẹ pé of country kúnlé ẹ̀bẹ̀ kan ẹ mo fẹ́ bẹ̀ ẹ sábà mi plead fún yabayọ kó ṣàrà gíní kó dẹ̀ wà prayerful gbogbo à ń ṣe kínní èdè akínní kan mọ àmọ́ wà lóhùn wa. àti ẹ̀wọ̀n tẹ̀lé tá a bá wí tán ọ̀kẹ́ kábà. Báyọ̀ kọ́ ṣé bá ṣe máa ma wò ó náà ni. Báyọ̀ kúnlẹ̀ bó bá kú èmi àti ẹnìkan a máa discuss lórí ọ̀rọ̀ Báyọ̀ abandon yẹn báyìí o. Ah! ìgbà wo lọ̀gá wa fẹ́ dé báyìí. àǹtí àfi káyà ni sùúrù ẹ mọ̀ pàwọ́ là ń wá nǹkan. àǹtí original cv mi ló wà lọ́mù ṣé mo lè submit ẹ bẹ́ẹ̀. Ah, ah, original ẹ ṣe máa kọ́ original Dani. photocopy lẹ máa submit. ọgbà níbo ni mo ti lè ṣe photocopy mi wà. Ah, èmi ò mọ ibi kankan bàbí akẹ́bí lady yẹn kọ́ sí mi ò mọ ibi kankan bàbá. ẹ má pẹ́ o. àǹtí ẹ jọ̀ọ́ mo fẹ́ sáré ṣe photocopy ìsàlẹ̀ mo ò ní pẹ́ padà dé. ẹ má pẹ́. all right ẹ ṣe. àǹtí ẹ jọ̀ọ́ mo fẹ́ rí kí ni ẹ. lọ sí flamboyant company a ní meeting kan pẹ̀lú wọn for ten. oh um, I wish you best of luck ojú yín yàtọ̀ ó dàbí pé weekend tí ẹ lọ fún yìí ó dàbí pé ẹ ti di àwọn nǹkan kan tó tún máa ń múyàn yàtọ̀ gan. Ah. <laughs> ọlá ọlọ́run ni sà. <laughs> okay good luck. Isabel wọn máa nice gan wọn kàn ń bẹ everybody ń ṣeré ni. very nice wọ́n yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni pé ẹ̀yin ò tí ì dé nígbà tí Mr. Kìlá wà ń bíbá. mo wà dúpẹ́ pé mi ò bá wọn ṣiṣẹ́ o. ó mú ilé ayé le fún wa. mo dúpẹ́ pé mo bá Mr. Báyọ̀ ṣiṣẹ́ o. anyway baby time is on our side jẹ́ ká máa move. ẹ ṣe gan ẹ ṣe wọ́n jẹ́. ẹ gáàsán. báwo ni. Carol, any problem? Rárá, sir. àǹtí ọ̀gá what she tó bá ti ṣe díẹ̀ sì máa ń kẹ́ lọ rí wọn. all right ẹ ṣe gbọ́. ọláyẹmí àbíkẹ́ adéríbigbé. pẹ̀lú gbogbo nǹkan tí mo rí ń bì in fact eh, capable láti wà ní posting. ẹ ṣe gan sa. ọlọ́run ló ṣe kọ́ tí ó kàn ṣẹlẹ̀ ni pé inú mi dúpẹ́ iná ti mọ iye tí a fẹ́ máa san ó kéré lóòótọ́ but maybe tí a bá ti bẹ̀rẹ̀ tàwa rí ìdíwé ìtẹ́sí ń ṣe ó possible kí owó yẹn tún gbé pẹ́lẹ́ díẹ̀ sí i ẹ ṣe gan sa. tó tọpẹ́. ẹ ṣàṣẹrí for the past two years ni mo ti serve tán tí mi ń ríṣẹ́ mo tún wá jàjà ríṣẹ́ tó san owó kan kiri ẹ wo ó pè mí sá àfẹsọ̀rọ̀ bí country ṣeré ni ọlọ́run á kó wáyọ̀ àìmọye graduate tí wọ́n jẹ́ ilé epo ni wọ́n ti ń ṣiṣẹ́ petrol attendant ni ọ̀pọ̀lọpọ̀ ń ṣe but ká dúpẹ́ fọlọ́n ah, so ẹ̀kọ́ máa gbélé fún secretary mi ó ti mọ ọkọ tó máa ṣe sí. ẹ ṣe gbọ́ sá ẹ ṣe mi dúpẹ́ sá. Hola, vi sọ fún Mr. Àjàsà wípé kí wọ́n bá mi wá epo yẹn sílẹ̀ mi máa dé títí precisely mi lè sọ pé ibi báyìí ló wà gbogbo mímọ ibi tó wà yẹn ọwọ́ mọ́mí ẹ̀ ni wọ́n ti lè béèrè yẹn but nǹkan tí mo kàn mọ́ ń pa ẹ̀ pé ní nǹkan bíi ah, àsìkò kan ṣáá tí òun àti mọ́mì ẹ̀ jọ ní misunderstanding kan tó fi kúrò lọ́dọ̀ mọ́mì ẹ̀ mo dẹ̀ béèrè lọ́wọ́ ìyá ẹ̀ náà pé mo lọ́mọ ẹ̀ lọ wọ́n láwọn lè sọ pé bíbá ìlú wa so mi ò tiẹ̀ lè sọ pé pàtó wá ìlú ìbá ìlú wa. ojú mi ò lè jà mí níyàn àwọn náà ni ah, ó mọ nǹkan tó ṣẹlẹ̀ sórí ibi iṣẹ́ tó sọ pé kí n ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn ò ní bílíf pé bọ̀dá báyọ̀ gan-an gan-an ṣe ń tábìlì fún mi ó ti wà lára ìkànnà àwọn ọ̀gá tó wà níbi iṣẹ́ yẹn o bọ n ò dá mi mọ̀ èmi nìkan ni mo mọ̀ wọn àwọn ni. báyọ̀ ló ṣe interview fún ẹ níṣó ṣó lè dá báyọ̀ mọ̀ ṣá. ìfọ̀ mi mo mọ báyọ̀ dáadáa náà àwọn náà lè dé mi mọ̀. wá tiẹ̀ mọ báyọ̀ báyọ̀ ṣe interview fún ẹ. ọlọ́run. ara nǹkan tá à ń sọ nìyẹn gbogbo nǹkan tí èèyàn bá ń ṣe láyé kó máa rántí ọ̀la màmá báyọ̀ tó máa mọ̀ ìpébi tí báyọ̀ máa padà yà sí lélẹ́yìí bóyá gbogbo nǹkan tó ń ṣe fún gbà yẹn wọn ni máa ṣe fún tó bá rí bí wọ́n ṣe ń treat ọmọ yìí báyọ̀ wà ní police station for two three months tí ìyá ò yọjú sí pé kí ló ṣe ń bẹ̀ ọmọ tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ wọ́n dẹ̀ ti mú àgọ́ ọlọ́pàá ó dẹ̀ ń jìyà ń bẹ̀ yẹ́ẹ̀dẹ́ lòun ò ní yọjú sí toró ti gbà pé gbogbo nǹkan tí wọ́n sọ sí bẹ́ẹ̀ lórí ọmọ tó wá ń pọ́n gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ tá à ń bá wí tá à ń bá sọ tá à ní ọmọ ọmọ yóò dáa ọmọ tí ìyá fúnra ara fọwọ́ sí tó sọ pé ọmọ gidi ni ìyẹn ti ṣán kú dànù báyìí sìn báyọ̀ tó fojú tanù ṣé bóun ló sọ pé òun ló ṣe interview fún ẹ níbi iṣẹ́ yìí ah, hmm, ó lágbára o anyway màá lọ yọjú sí i máa lọ wò torí mi gbọ́dọ̀ sọ pé kò débi iṣẹ́ yẹn padà ń sìn kó bá mi pè wá kò ní dá wa lóhùn torí ìyá ẹ̀ nígbà tí ìyá ẹ̀gbọ́n ti hùwà dáadáa sí gbogbo àwọn mọ̀lẹ́bí kò sí kankan tó máa fẹ́ rí inú wọn mọ́ máa gbìyànjú láti lọ yọjú sí. ṣé wàá rí bùdàbáyọ̀ sí bùdàbáyọ̀ ti jẹ́ ẹ̀ hmm. ah, but mi ò rí changes tẹ bá lóògùn kan àbí kẹ máa gbin ẹ wọn máa gbin bẹ́ẹ̀ tẹ ṣe ń gbin yẹn ṣe bó ti má ṣe bíbí yín báyẹn sìn ó máa há ìní kó mi ẹ̀jọ̀ nígbà mi bá wọn sọ kó má rò mí èmi tí màá mú sí ní fún màá tó padà wá wọ. ìyá Báyọ̀ ń gbọ́ kí ló ń ṣe ẹ́ kí ló ń rò ṣé wo mọ̀ pé tí aláàárẹ̀ bá ń ṣàárẹ̀ tó bá fún lóògùn tó bá lò lálàáfíà máa dé kí ló fà kìnkìnkìn báyọ̀ ló di ẹni tẹ́ ẹ̀ fọwọ́ sọ̀yà báyọ̀ tèmi báyọ̀ tèmi. lórí ilé iṣẹ́ báyọ̀ ah, ìdẹ̀rà lè yọjú sí mi kó tiẹ̀ yọjú sí mi sódà. kó yọjú sí mi ìgbà tó ń ní ìdè yìí láti jẹ́ kí n yọjú sí o ṣẹ́yìn yọjú sí. ẹgbẹ́ mi tiẹ̀ mo sì dẹ̀dẹ̀ sí lójú kó tiẹ̀ ṣe yọjú kó ṣáà ní àmì lẹ́yìn abólókè mi lẹ́yìn ọ̀run mi. gbàyí láàárọ̀ ó dẹ̀jẹ̀ dé o ó dúpẹ́ fọlọ́run. ìbáyọ̀ ìgbàyí ló dà bẹ́ẹ̀. ten thousand mo fẹ́ fi ten thousand ṣe hello eh, baba Daniel èèlò fi ránṣẹ́ yìí ah, ten thousand ah, ten thousand baba Daniel ten thousand ah, ah, ah, èèyàn ṣá baba Daniel eh, eh, musa wíyẹ pé mo fẹ́ lo owó yìí wà n kò fi ten thousand ránṣẹ́ lẹ́sẹ̀ fifteen thousand kù ìgbàsọ̀ fẹ́ kó ránṣẹ́ kò dá báyìí èèyàn rèèyàn sá màá má jẹ́ ṣá bó bá di next week jọ̀ọ́ jẹ́ kí fifteen thousand kù jẹ́ kó pé o mo fẹ́ lo owó yìí ni mo dẹ̀ sọ fún ẹ tó ẹ mo fẹ́ explain mo fẹ́ fi ṣe fún ẹ ah ah. ah ah ó dá o ta ni yẹn o. èmi ní sá o. ìwọ lè sí ẹ a mọ̀ pé. ẹ kọ́ lè sá. ṣé kò sí. dáàdi ó wà sá o lórí ọ̀sẹ̀ pínlẹ̀ mọ̀ bọ̀dá báyọ̀ ni o ṣé rí àìsàn wọn yẹn ṣe ló ń pọ̀ sí sá gbogbo àdẹ ni mo ti sá pé kára wọn lè yá gbogbo oògùn tí mo mọ̀ pátá mo ti lò fún wọn ṣùgbọ́n wọn ò respond sir. kò respond sí treatment. bẹ́ẹ̀ ni sir. Ah! ara wọn àwọn ìrè o báyọ̀ rẹ kò sí nílé káà mọ bó gbà yìí o ẹnì mọ̀ pé mọ́ dáhùn tì sí kì báyìí o. ó mọ̀ ń ṣẹlẹ̀ wọ́n máa lọ lé màá wá nǹkan ṣe. kí máa lọ sà. a kò máa lọ. ẹ kẹ́ tíra ìgbà yìí ti wá sà o. mo ti gbọ́. ó dàbọ̀ sà lè ní kí mo pa tún fẹ́ bí tọrọ ti abáyọ ìṣẹ̀lẹ̀ àbí kọ́lọ́ má sá kọ́lọ́ sá máa ṣàánú èèyàn ẹ́. Ah. rosùn wòye. àjíwòye ọ̀dẹ̀dẹ̀ adébá fún ọ̀rúnmìlà níjọ́ tí bàbá jí tí bàbá kò dúró wòye mo dàjí wòye ọ̀dẹ̀dẹ̀ òye lòpọ̀ ń wo kíjì pa ìyá wa àìlákìyèsí ọlọ́gbé ọ̀dá ètò ọ̀wà yìí. Ah, àti pé pàápàá wọ́n ti ṣèkìlọ̀ kan fún ọ rí tó jọmọ́ nípa ibojì. remember ah, má sàlọ ẹ má ẹ káyà yín jà mi ò wá láti wá hàm mi ọlọ́run kàn rán mi ṣẹ́ sí i bí mo ṣe rí yẹn àmì ara sọ mí olúwa ní kí n sọ fún yín pé kí ẹ ṣọ́ra gidi ìyẹn làkọ́kọ́ ìkejì ó dà pé ọkọ yín ti ṣaláìsí ọ̀dà àwọn ọmọ tẹ bí mi ò mọyé wọn o ìbá dáa tẹ bá jẹ́ kí wọ́n lọ ṣe sàárà lórí sàárè bàbá wọn ó wà very very important mi ò ṣe pásítọ̀ mi ò ṣàfà o ṣùgbọ́n tọ́lọ́ rán mi sí yín ni mo jíṣẹ́ yẹn ẹ ṣé o ó wà very important ire o. Ah! ohun tó ní kó o ṣe ń gbà náà ǹjọ́ ọ ṣe. Ah bàbá tọmọ mi obìnrin yẹn nìkan ṣo ni mo ṣe àmọ́ ọmọ mi kejì èmi ò tiẹ̀ ṣòpò sọ fún torí pé tẹ́ bá sọ fún kò ní ṣe alágídí ọkàn mi. Hmm. ọ̀dà ọmọbìnrin ọ̀hún kọ́. Ah, ọkọ mi Àbẹ̀kẹ́ ó ti ṣàìsí. ẹ ó ti kú wàhálà wa o. Ah, olúwa tẹ̀fẹ̀ ni gbà mí wàhálà bíi láìsí láì kí wàhálà wà ah, ah, ah, ọ̀rẹ́ mi báyìí sọ tún ṣe ń ṣe báyìí. ọ̀dà Ọ̀rúnmìlà rofórofó ẹyẹ àfìyẹ́ wá àdàbà ṣùṣù ẹyẹ ìrékúre adébá fún wọn níwòye aṣọṣẹ níbi tí wọ́n gbé ń sunkún ara wọn kò dáa ara wọn kò le ara wọn wá di pẹ̀tẹ́pẹ̀tẹ́ bíi igbá ọṣẹ ẹ mọ́gàjí ọmọ kan tó kù àfi kẹ́ ẹ wá déyìn torí òun ló lè yọ ìyá àwọn nú àjàgà tó wà yìí wòmí torí àìsàn tí rọra ń ṣe yìí wẹ́rẹ́wẹ́rẹ́ ni ọmọ wa ọmọ gbé jùlẹ̀ wọ́n bá di lẹ́ẹ̀kan náà tó kì í mọ́lẹ̀ gíran ó parí nù. Ah, lásìgbà tó ti kúrò lé mi ò fojú mi kàn mọ́ àfi kẹ́ ẹ wá ọmọ òun Adébáyọ̀, ẹ má lè possible that day ìjọsìn tí mo lálà mo wá bá yín mo ṣàlàyé àlá yẹn fún yín ẹ sọ fún mi pé àlá lásán àlá gọ̀ ṣẹ́rí pé àlá ọ̀gọ̀ má mi lé mi jáde lóru ẹ jọ tó bá jẹ́ pé lọ́jọ́ yẹn tó lé mi jáde yẹn tí n bá ti bọ́ sẹ́nu kúńkọ́ wọ́n á sọ lónìí pé kí n máa bọ̀ kí n wá ṣe kinní kan ẹ sà mi ò rò pé ó lè possible. báyọ̀ ọmọdé ń ṣe àmọ́ ọ̀rọ̀ ọlọ́run ń rè mí tẹ̀lé nítorí bá ti wòye báyìí mo ti mọ bí gbogbo ọ̀rọ̀ ń lọ làákàyè ọlọ́run jogún ẹ mo gbàdúrà kọ́ lọ́ọ́ máa gbà lọ́rẹ ṣé ìwọ kò mọ̀ pé lílé ìyá rẹ lé ẹ jáde níṣẹ́ ọlọ́run nífẹ̀ẹ́ rẹ ó dẹ̀ mọ̀ pé agbórí rọ ọlọ́run ọba bí ìyá rẹ kò bá lé ẹ jáde kí wọ́n pàdé ẹni ṣe ẹ yóò gbẹ̀rẹ̀ gẹ̀jígẹ̀ báyìí ìwọ kò ń lọ ọlọ́run fi ṣàlàánú rẹ má kẹ̀yìn sí ìyá rẹ àfi ń o fẹ́ ṣe àfi kó o ṣe kára ìyá rẹ yá. ẹ sà èmi ti ṣe ìpè wípé nǹkan kan ò lè dá èmi àti màmí pọ̀ mọ́ tẹ́ni tí ń bá dà wá pọ̀ mo ti sọ nǹkan tó máa ṣẹlẹ̀ sí mi so ẹ jẹ́ ká sọ nǹkan mi sà. báyọ̀ ìwọ ti ṣépè ṣé o mọ̀ pé ní bá ṣépè ṣé o mọ̀ pé ní ṣòwò géègùn yẹn kí ìwọ ọmọ yìí ń jépè ah, ah, ọmọdé ń ṣe ẹ ṣó rẹ pé yòókù ṣẹ́ ẹ̀ èpè orí àwọn lásán wà nítorí wọ yìí ó lè mèpè ó lè mègù ó kéré pọ̀ ìjẹ́ bone of contention bẹ̀rẹ̀ pé mo fẹ́ ṣe ìyá àfi kó o ṣe kí ìyá gbádùn bó o bá ṣe bí ìyá bá gbádùn ìyẹn ro pérégedé o báyọ̀ ṣó mọ̀ pé mọ́dà rẹ gan ó ti regret the action you take sẹ́yìn sẹ́yìn àmọ́ kí wọn náà wàá foríjì o gbọ́ hmm, báyọ̀ bó o bá ṣe ọlọ́ngun á bínú sí ẹ kódà àwa fámìlì bàbá ń rántí àmọ́ ò pé bí báyọ̀ rè ìpayà rẹ̀ àsìkò yóò yẹ kó gbẹ́bọ kára àyà rẹ̀ kó yá ègbé àmọ́ ohun èèyàn ń ro wọn lọ́hùn-ún báwa èèyàn bá ti ń bínú ọlọ́run bá pàápàá a máa gbọ́ á dẹ̀ máa sáyẹ̀nsì bọ́lọ́run bá bá dẹ̀ bínú sí ẹ báyọ̀ ìbínú ọlọ́run ó burú o èèṣẹ̀ ni ara rẹ̀ ya ọlọ́run mu gbé kínní kára ìyá rẹ̀ ó yá kó lè rí ìdùnnú òbí rẹ̀ dédé èèyàn rẹ̀ ń sọ pé kọ́mọ kó rí ìdùnnú òbí rẹ̀ àbúrò rẹ̀ sà ó ti kú ibo jẹ́wọ́ kan ṣe ìmẹ́rẹ̀ kù ṣé bó bá lè jẹun yẹ kí ara ìyá rẹ̀ yá ṣé èèní máa. Ah, ah, ah. ìbà bàbá mi olúwa tẹ̀fíníwọlé ẹ̀dùn ẹ̀jẹ̀ ojú mi ṣe o. ikú kì í pa gbèsè màrú o ikú kì í pa àlùkò sínú kòsù ikú kì í pa lékelèké sínú kẹfù. Ah, ah, what is this? What is this? Ah! Ewi, ni ṣàwọ wọn lóde ayé, ni ní ṣàwọ àlèdè ọ̀run. Adéwá fún gárígádá bí ṣọdẹ ayé ó ń bọ̀ ọ̀kan fún kúrèjà ọdẹ ọ̀run. Níjọ́ tí wọ́n ń ṣọdẹ lọ sí pọ̀rọ̀pọ̀rọ̀ odò bí alágúnmọ̀nà bá kọjá tán àṣùbí gbogbo apẹ̀yìndà. ẹ̀wí àwọn wọn lóde ìsàlàyé ẹ̀gbà ṣàwọn wọn lálẹ́dẹ́ ọ̀run adébáfún kárígádá ọdẹ ayé ó ń bọ̀ ọkàn fún gúrejà ọdẹ ọ̀run níjọ́ tí wọ́n ń ṣọdẹ lọ sí pọ̀rọ̀pọ̀rọ̀ odò bí alágúnmọ̀nà bá kọjá tán àṣùbí gbogbo apẹ̀yìndà. ẹ ọmọ mi kíní náà ò yé mi mọ́ báyìí o ọ ti díjú ẹbọ tí a sì ní kọ́mọ ọ̀rẹ́ wá gbé yìí ó ṣeé ṣe kó gbẹ́bọ náà kó kẹ́bọ mọ́gbà ibi tọrọ yìí. ìdí ni pé ìwọ gan ó ti ṣe nǹkan kan hmm, ó ti ṣe nǹkan kan. ṣùgbọ́n níbi tá a dé yìí ìbá dáa kọ́ ṣe ẹ̀ wò ó kọ́ ṣíṣọ lójú rẹ̀ hmm. pẹ̀lẹ́. bàbá ṣeré ní kórìtà tàdé màá ṣàlàyé àwọn kankan tí mo lérò pé òun ló lè fa gbogbo tó ń ṣẹlẹ̀ sí mi lóòótọ́ ni mo ti gbé àwọn ìgbésẹ̀ burúkú kan sẹ́yìn ìgbà tí àkọ́bí mi báyọ̀ ìgbà tó wà lọ́mọdé. sínú ọmọ ìlàtẹ̀ kan tí mo ti ń pẹ̀ kó wa jẹun ó yà kọjá sínú ilé wa jẹun. ǹjẹ́ mo ti yó. o ò ṣe kí ni kọ́mọ kọjá sínú ilé fún mi lómi sílẹ̀. mo ti yó. tí n bá gbá ẹ sí ẹ̀ mọ́ gírí wàá má rí gbogbo rà ó yá wọlé. mo ti yó. àà kí ló dé kí ló dé. kí ló dé kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló dé. iṣẹ́ ló ṣe é lọ látàárọ̀ ó yẹ jáde kó wá jẹun kò tún dá mi lóhùn. ah mummy àti dáàdì kọ́ bá gbọ́dọ̀ jọ wà nílé tọ́wọ́ tí mi máa tà tí mo máa ń sọ fún dáàdì mi tó bá ti dé mọ́mí báyọ̀. ọmọ yìí máa túlẹ̀ o. that's all right that's all right o wá sọ pé báyọ̀ fẹ́ túlẹ̀ báyọ̀ ò lè túlẹ̀ jẹ́ kí n sọ fún ẹ òun gbé àlè káàkiri ìgboro ní o sọ̀rọ̀ mo dá sí ẹ lára o tún wá láyàláyà o gbé wá sínú ilé tèmi. ṣé ká lè mọ mi lórí ni. mi ò mi ò ká lè mọ ẹ lórí nítorí ìgbádùn tiẹ̀ o lé ọmọ mi síta sọ fún ọkùnrin náà <laughs> tó bá ti dé orí olùfẹ́ màá fọ̀rọ̀ mọ́ ni o lákòókò tá a wà yìí ẹni tó bá yára lògùn máa gbè màá dẹ̀ fi ojú ìméjì màá fojú yín rí màá fọ. ṣé ṣé ọ̀rọ̀ tó máa ń gbé ìtọ́jú máa rí àtìlẹ́ lórí sí i sórí ìkọ̀tọ̀ dálẹ̀ ṣoṣù máa ń wọ ẹ ẹgbẹ́ fẹ́ bọ́ lẹ́nu ẹ̀ ẹ ṣe fúrú náà gbogbo ẹ̀ ẹ̀ ní lọ́ọ̀bì sẹ́nà. ẹ wo èmi ò láì kọ́tẹ́ ṣe kí ni ẹ ti ní túrú náà ah, ẹ wo ẹ ṣe túrú náà mi ò bẹ́ẹ̀ kí kò rí bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ dání. ẹ ta orí ẹ ti dàrú ẹ sọ fún ẹ. lọ́sẹ̀ tó kọjá <laughs> ṣe ni mọ́tò mi kan jóná ayé o ayé o ní jẹta nìkan tó accident mo débẹ̀ báyìí kò sí tá a lè mú kó náírà rà ìrókò o lè jàgbà kó má ṣojú fìrì mo mọ bí iná ti ń jó mi. látọ̀dọ̀ ta ni ta ló ń tọ̀hún ta ló ń tọ̀hún. ọkọ arábìnrin ni ah. ó ti lérí sí mi tẹ́lẹ̀ ó lóun ó gbọ́ bọ́ mi wọ̀gbẹ́ ṣùgbọ́n kó tó gbé ọ̀bọ mi wọ̀gbẹ́ èmi kínní ni màá kọ́kọ́ gbọ̀bọ̀ ẹ̀wẹ̀gbẹ̀ ìrókò mo fẹ́ mu kú o. arábìnrin mi kò yé wọ ni ṣé o rí bí èèyàn kan bẹ́ẹ̀ bá ti jọ ń taun tó bá fi lè sọ pé wọ́n ò gbé ọ̀bọ rẹ wọ̀gbẹ́ àfi kó o tètè múra ìyún ni pé ó fẹ́ gbègbè sí ayé èèyàn wọ̀gbẹ́ gbogbo ohun ní téèyàn ní ó fẹ́ gbé wọ̀gbẹ́ ó wá fẹ́ gbé gbogbo ayé èèyàn wọ́n fẹ́ mú kó ló ń jẹ́ pé gbọ́bọ̀ wọ̀ bẹ́ẹ̀ kọ́dà báwọn bàbá mi ti ṣe ń bá mi sọ̀rọ̀ yìí òun tọ̀hún náà ọ̀fẹ́ gbé ọ̀bọ̀ tiẹ̀ náà wọ̀ bẹ́ẹ̀ ìwọ́tọ̀ jẹ́yàwó oyún ni pé fẹ́ mú ọ kúrò láyé. èrò ah, kọ́ má gbọ́ bọ̀ tèmi wò fẹ́ mi. Ah, báwo bá tètè ṣọdá ṣe bí ọ̀sẹ̀ méjì ló kù fún ọ báyìí. ẹ bàbá a fẹ́. ẹ fẹ́ mú ọ kúrò nù ọ fẹ́ mú ah, àti rẹ àtòun ọ fẹ́ mú yín kúrò kí ni ká ṣe. ẹ eh, ìgbà tó ti ní nǹkan táwọn fẹ́ nìyí ẹ yẹ ká ṣe ṣé tẹ bá yanjú ẹ̀ sí ṣáwọn èèyàn wá ní fura pé ọwọ́ mi ní kú ẹ̀ ti wá ṣe mọ̀ pé mo ṣe kọ sílẹ̀. ẹ ṣòrere ẹ fọkàn yín balẹ̀ bí ikú bá ń sọ̀rọ̀ àrùn mọ̀ ọ̀gbìn yìí àrùn ọkàn bẹ̀rẹ̀ sí mm-hmm, mm-hmm", lásán ni ẹ̀yin ẹ fún mi ní èyí sí bí ọjọ́ bíi mélòó oníṣẹ́ kú dáhùn àwọn ò fi hàn pé olúwere lè fẹjọ́ sùn kì í ṣerú yín lẹ gbọ́dọ̀ kúrò láyé ẹgẹẹgẹ hùn lọ́wọ́ à ń ba yín lérí ẹbí mi ọkàn ẹ balẹ̀ gbogbo nǹkan padà bọ̀ sípò èmi ni. a gbé wọ àwọn kìnìún kan ní olóko ó kọ ẹ látọ. ìwọ ń ṣe mí báyìí. mọ́mí ẹ padà sílé. Ah, ah. mo ní kí ló ń ṣe báyìí ó ní kí n padà sílé. ṣé àwọn onígbélé ti ṣu ni mọ́mí kẹ́ padà sílé. kí ni tiẹ̀ pẹ̀lú tèmi òjèrè kí ló kún ẹ pẹ̀lú pé mò ń jáde. ẹ fẹ́ ya ilé tí kíkan àbí ẹ̀yin oníwọ̀kun èmi náà ní ìgbàlábọ̀. ẹ̀ẹ́ èmi mo fẹ́ yẹlé sí kúnkún sórí ìwọ ọmọ ó ti wá yọ̀dín ó ti bàjẹ́ mi ò dẹ̀ kúkúrú ẹ bá wí ìfúnbà bẹ́ẹ̀ ló jájẹ jẹ́ kí n lọ́sìn padà dé bẹ́ẹ̀ bí wàá rí nǹkan tí màá ṣe fún ẹ ẹ ti ń lọ àbí. ẹ ẹ mò ń lọ. ẹ dáhùn ẹ dáhùn. ah, ah kai yí sọkò yẹ báyọ̀ wọ́n ní stop ẹ̀ tó bá bà mí kai tó bá bà mí báyọ̀ màá lù ẹ́ o mo kai. bí àlàtì mùlábù ṣe rí gẹ̀ẹ́nì nìyẹn. ah ah béèyàn bá ti ń lárú àlárú eléyìí ah, àfi kó kíyèsára eh, bọ́ bá rí bẹ́ẹ̀ àbí àwọn onílẹ̀ léèrè jẹ́ àbí wọ́n léèrè. agbélégbẹrú agbélégbẹrú òòṣà tí ń gbénú mọ́lẹ̀. tọ́nà sókùnkùn. So ẹ kí ni ṣẹlẹ̀ lórí àlá tí ẹ̀yìn wọn láàyè o. ṣe rí aṣọ funfun àti epo pupa ò kì í ṣọ̀rẹ́ pọ̀ ṣe wá rí ẹ̀tù. E àtiná wọn ìṣọ́ rẹ̀ pọ̀ kẹ bá tún wá wò ó ṣe rí béèyàn bá wá ru epo báyìí tó bá ró níyangí àfikọ́ ya toró níyangí kì í fẹ́ kéèyàn wúru epo sórí bí ó ti ṣe dànù ni ṣe rí àwọn bàbá mi àgbélẹ̀gbẹ̀rú àgbélẹ̀gbẹ̀rù òyà tí gbénú mọ́lẹ̀ tọ́nà sókùnkùn ṣé ẹ rà látẹ̀ ẹ láì lórí ọ̀rọ̀ ọmọ yín àbí ká kíyèsára torí bá a bá kíyèsára wàhálà ńlá ni hmm. ìyún ni pé ṣé ẹ rọ́mọ yìí bó bá ti di wọn pé ó ti dàgbà tó ti tójú bọ́ àfi kéèyàn ó yàgò fún un ọmọ bíbí inú mi là ń sọ̀rọ̀ yìí. bẹ́ẹ̀ ni ọmọ téèyàn bínú àmọ́ ìjà látakò fún yàn ìyàwó téèyàn ní àmọ́ ọ̀ṣà látakò ọkọ pàpà àmọ́ ọ̀ṣà látakò fún yàn béèyàn bá kíyèsára bó ti ṣe rí nìyẹn torí kíni ṣẹ́rí bọ́mọ yìí bó bá ti di ohun pé ó dàgbà téèyàn tètè kíyèsára ká yàgò fúnra ẹni àtakò ó bẹ̀rẹ̀ ó sì lè jẹ́ pé olùdènà ni fún yàn fáwọn nǹkan tó bá dáa péyàn fẹ́ jẹ́yàn tàbí kíre wọlé tọ̀yàn ọmọ ilé lè bẹ̀rẹ̀ sí ṣokùn dènà sí. ẹ eh, bọ̀ ṣé kò wá sí nǹkan kan tá a lè ṣe bóyá bíi ètùtù àbí nǹkan kan ṣe mọ̀ tí nǹkan yóò ṣe ní ìṣẹ̀lẹ̀. ètùtù wà ètùtù náà là ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí òun là ń pè ní kìlọ̀ wọ́n ní kìlọ̀kìlọ̀ ni hmm, kìlọ̀kìlọ̀ ni tá a bá kọ̀ tá a kìlọ̀ fún ni tí ò bá gbọ́ tó ketí ọ̀gbọ́n yìí wàhálà ni àfi kẹ́ ẹ ṣọ́ra kódà ẹ ti bẹ̀rẹ̀ sí rápẹrẹ bọ́mọ yìí bá ti ń dàgbà ẹ ti mọ rápẹrẹ àtakò. bí kẹ́yìn ṣe nǹkan kan kó dáa. ọmọ yìí pé bẹ́ẹ̀ kọ́ lókè rárá o àwọn nǹkan mi àwà tẹ́ẹ̀nì fẹ́ kí etí kẹta ó gbọ́ tàbí etí kejì ọmọ yóò pè yóò lọ sọ yóò pè bẹ́ẹ̀ ni nítorí náà. ìkìlọ̀kìlọ̀ ló wà bẹ́ẹ̀ ìkìlọ̀ la sì ti ṣe fún yín kò lè tutù kò lè bọ́ ọ bàbá ní kẹ́ ẹ mú nǹkan kan wá àfẹ́ parọ́ fún yín kò bẹ́ẹ̀ lọ. ó pọ́ṣọ̀ ètò ọ̀ṣẹ́ iná kù díẹ̀ káàtó. bá dàgbà tán ó lè jẹ́ olùdènà àti alátakò fún mi ó bá ti bẹ̀rẹ̀ sí í ṣọ́ ọmọ náà pàápàá mo rí pé gbogbo ìgbésẹ̀ tó ń gan fúnra rẹ̀ ń gbé bíi pé kó máa takò mí bíi pé kó máa dènà mí eléyìí ni mo rò pọ̀ tí mo fi tá tí mo fi yẹra fún un. ọmọ pé bí àlọ́ bá lọ àbọ̀ padà bọ̀. ìyá mi kó tó ìgbàgbé tó gbé bá ti ṣẹ́ kó ṣẹ́ sínú igbó kó ṣẹ́ sínú ọ̀dọ̀ kó ṣẹ́ dànù sínú odò kó má ṣẹlẹ̀ mi lórí o kó má ṣẹlẹ̀ mi kankan lórí o gbogbo ohun aburú kó dẹ̀yìn lẹ́yìn wa lónìí o. Bàbá, kí ló ṣẹlẹ̀? Mami, bàbá, wọ́n ti kú. Ah! Oh! Ọlọ́ má jẹ́ kí wàhálà mi já sàásàn àbí kí ni gbogbo ilé iná. Òó, oh, èrè ẹ̀ṣẹ̀ ìyá rẹ lọ jẹun. Ah, èrè ẹ̀ṣẹ̀ bíi ti báwo? mo ti dáríjì màmí mo ti dáríjì màmí mo dáríjì wọn tinútinú ni bàbá ẹ̀yin lè sọ fún mi pé kí n gbẹbọ wípé tí bá ti gbẹbọ ara wọn máa yá nà. omi ìwọ kọ́ ni ìyá rẹ ṣẹ̀ ìyá rẹ ló pa bàbá rẹ hmm. òun àti ẹni tí wọ́n sì jọ pa bàbá rẹ wọ́n ti wà nù múlẹ̀ kan. bámidélé ọmọ òbí kí ni dé. ọkàn mi ò balẹ̀ mọ́ látìgbà tí a ti pa ọkọ ìyàwó mi yẹn àtìgbà yẹn ara ìyàwó mi ò balẹ̀ lé o ààrẹ ò balẹ̀ kódà gbogbo bó ṣe ń ṣe ṣe là ìrù ń bá mi táyà mi ń já ó dẹ̀ mọ̀ kóbìnrin ò ní gògóńgò orúkọ táwọn bàbá mi fi sílẹ̀ torúkọ yẹn ò bàjẹ́ kò má gbọ́dọ̀ bàjẹ́ lásìkò tèmi ìrókò tóbìnrin ìbá bẹ̀rẹ̀ sí lọ́ọ̀ka báwa kan láwa ń di bá a ṣe pọkọ ọ̀hún sorúkọ ò bàjẹ́ báyìí olúwe màgbà míì. ṣọtọ́ kàn lè sọ. ẹ̀hún tí ò yọ ni pé mo ti ṣèmùlẹ̀ fún yín. irọ́ o. láàárín òun láàárín ìwà àtèmi mo ti ṣèmùlẹ̀. ó rí i pé lọ́jọ́ náà lọ́hùn mo ní kó fún mi ń ṣìnà ọ̀bù àti ẹyẹ ẹ̀tù. ìmúlẹ̀ mo fi ṣe. ó yà mí lẹ́nu. ń gbà ẹ̀sìn ìjáde tá a jọ ń jáde lọ mo pè sẹ́yìn mo ní kí ló kọ tiẹ̀ kí ni tìyá rẹ̀ ó sọ fún mi mo sì ti mọ orúkọ tiẹ̀ àti tìyá tiẹ̀ ẹ̀ ó ti dandan ìmùlẹ̀dé láàrin àwa mẹ́tẹ̀ẹ̀ta ni mo sì kẹta yín èmi ìrókò lúwéré. ìrókò. oṣù ọmọ lójú iṣẹ́ ẹ̀tẹ́ nínú iṣẹ́ ẹ̀tẹ́ nínú òbí ẹgbẹ́ náà kí n tó ṣe òbí ẹgbẹ́ náà kò sì ṣubú dànù ṣé wàá ṣe ṣe láti wá gbọ́. ìkìlọ̀ ńlá rèé ẹnikẹ́ni ọ̀rọ̀ yóò gbọ́dọ̀ jáde lẹ́nu ẹ̀ àṣírí yóò gbọ́dọ̀ tú lẹ́nu ẹ̀ ìjọ tẹnikẹ́ni bá fi lè tú àṣírí síta pé ẹ̀yìn bá a ti ṣe yanjú ó ń tọ̀hún rèé ó ń làlà kójó nǹkan ọlọ́sọ ọ̀run làlà fún. Ah, kò tí ẹ sẹ́ni máa tu èmi gan jẹ tu ọbẹ̀ kì í kì í ní ikú àgbà <laughs> olúwẹ̀rẹ̀ màá rọmọ sí ẹ ní ojú ẹ lójú mi. báwo báwo lọ́wọ́ ṣe pinnu tí mo fi jẹ́ ọmọ fún ìyá yìí. wáyé tí ó fi jẹ́ pé ara arú obìnrin ni mo ti jáde. ah oh Oh, báwo ni obìnrin ṣe wà tí ó dá ojú tó tó lè yìí. Ah! Oh! wo ẹbọ tí mo ní ọ gbé èmi ti mọ̀ pé ìyá rẹ̀ ó kú n ò sì gbọ́dọ̀ sọ fún bẹ́ẹ̀ ni n ò gbọ́dọ̀ sọ fún ọ̀kan ọmọdé ní í ṣe ọ́ nítorí ọjọ́ iwájú tiẹ̀ gan la ṣe gbẹ́bọ̀ yìí ó yẹ kó o ti ṣètùtù kan sórórí bàbá rẹ̀ tí o ò ṣe hmm. ìdí rèé tí mo fi jẹ́ kó wá gbẹ́bọ kọjọ́ iwájú tiẹ̀ ó lè dáa kó o lè ní fọkànbalẹ̀ hmm. kí láyé ó lè tù ọ́ la. Hmm. ẹ̀rù ọ̀nà báwo láyé mi ṣe rí báyìí náà sà bàbá báwo láyé mi ṣe rí báyìí ẹ wò ẹ ṣàjọ ẹ bá mi gbàdúrà sọ́lọ́run kọ́ ló ń jọ kó ṣáà tiẹ̀ bá mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ wọn jù pátápátá kó lè tẹ wọn sáfẹ́fẹ́ rere àbí ah, nígbà